àti ka hadith ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni àti ka hadith alákọ̀ọ́kọ́ bákanáà àti ka hadith ẹlẹ́ẹ̀kejì a sì ti gbẹ́nulé hadith ẹlẹ́ẹ̀kẹta eré tí ṣe hadith yàfáwa Abdullahi ibn Amr ibn al àti àfáwà Abu Hurairah àti ìyàwó Aisha àti láǹfààní láti kà fún wa ní ìjòkó tó kọjá tarjama àfáwà Abdullahi ibn Amr ibn al-As bákanáà àti ìyàwó Aisha radiyallahu anhum ajma'in a máa tẹ̀síwájú pẹ̀lú kíkà nínú kíkà hadith ẹlẹ́kẹta bi'idhnillahi ta'ala a sì ka hadith ẹlẹ́kẹrin bi'idhnillahi ta'ala sígbà láyé bá wà fún wa torí pé àwọn ìbéèrè kan wà tí wọ́n fi sọwọ́ sí wa ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá tí a sì dáláníyàn tí a tó sí wá ní tí a fi àdé ìfúnra wa wípé pẹ̀lú ògbọ́nà ọba subhanahu wa ta'ala aláǹfààní láti dáhùn àwọn ìbéèrè náà ní ìjòkó tí ó tẹ̀lé bó tilẹ̀ jẹ́ wípé nínú ètò ọlọ́run ọba subhanahu wa ta'ala àlórí ọ̀fẹ́ láti ṣe ìjòkó ní ọ̀sẹ̀ tó kọjá nítorí àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ eléyìí ló fà tó fi jẹ́ wípé lónìí a mọ̀ dáhùn àwọn ìbéèrè náà bó tẹ́ pé ìbéèrè náà kò ju márùn lọ ṣùgbọ́n àlàyé tó rọ̀ mọ́ ìbéèrè náà ó jágùn púpọ̀ عن عبد الله بن عمرو بن العاص وابي هريره وعائشة رضي الله عنهما قالوا قال رسول الله صلى الله عليه وسلم ويل للأعقاب من النار ويل للأعقاب من النار وعن أبي هريرة رضي الله عنه قال وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا توضأ أحدكم فليجعل في أنفه ثم لينتفر ومن استجمر فليؤثر وإذا استيقظ أحدكم من نومه فليغسل يديه قبل أن يدخلهما في الإناء ثلاثة فإن أحدكم لا يدري أين باتت يده وفي لفظ لمسلم فليستنفذ بمن قريه من الماء وفي لفظ من توضها فليستنشق látọ̀dà fọwọ́ abdullahi ibn amr ibn al-as ya anhuma àti abdullahi ibn amr ibn al-as àti bàbá rẹ̀ amr ibn al-as sàbílà méjèèjì àti afọwọ́ abu hurairah àti yàwá aisha yọ́nà ọba àríkọ́ láti ó bá yọ́nà gbogbo wọn قال رسول الله صلى الله عليه وآله وسلم ويل للعقاب من النار وني النبي صلى الله عليه وآله وسلم النبي ويل للعقاب من النار wípé ègbé kó máa bá àwọn jìgítẹ̀ kan nínú ọ̀nà ègbé kó máa bá àwọn gìgísẹ̀ kan nínú iná alákọ̀ọ́kọ́ kí ni sábàb wùrúdù hadithi yìí wọ́n ní àfáwà Abdullah bin Amr bin Al-As radiyallahu anhuma wọ́n ní wọ́n sọ wípé تخلف النبي صلى الله عليه وسلم عنا في سفرة سافرناها فأدركنا وقد أرهقنا العصر فجعلنا فجعلنا نتوضأ ونمسح على أرجلنا فنادى بأعلى صوته ويل للعقاب من النار مرتين أو ثلاثة مرتين أو ثلاثة ولماذا هو حديثي أفاوى عمرو بن عاص وني النبي صلى الله عليه وآله وسلم النبي فلين kù wọ́n lórí ìrìnàjò kan tí wọ́n ṣe ìrìnàjò rẹ̀ àdọ́rọ́kànà wàkọ̀dà àrọ́kànà asùrì wọ́n ní ìgbàtánà ní sọ́làsọ́là ó fi bá wa díẹ̀ ló kù kí ìrìn àlàásùrì kó bọ́mọ ànábì sallallahu alaihi wasallam wá pariwo sókè pẹ̀lú ohun tó lọ sókè ìpè wailun lil aqab minan nar ègbé kó máa bá àwọn jìdísẹ̀ kan nínú iná ó sọ bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀mẹ́ta eléyìí túmọ̀ sí wípé ìgbà tí wọ́n ń ṣàlùwàlá àwọn ààyè tí omi ò dé lẹ́sẹ̀ wọn òun náà ni àwọn jìdísẹ̀ tí ànábì sallallahu alaihi tí ó dárúkọ yẹn bákan náà

wailun lil aqab minan nar pé ègbé kó máa bá àwọn gìgísẹ̀ kan nínú iná eléyìí ojú aníwé ìdọ́ràn yan kí omi àlùwàlá kó rẹ gbogbo àwọn ààyè tí ó jẹ́ àwọn ààyè tí wọ́n fẹ́ kómi náà ó dé kí omi àlùwàlá kó rẹ gbẹdẹ nínú àwọn àlàyé tí a fáwọn akọ́ ìbìlẹ̀ zubda tí wọ́n sọ nípa àkórí tí a lè fún hadith yìí wọ́n là lè pè ní bayani hukmi tafsir fil wudu àlàyé nípa abùjẹ ìjẹ́kù nípa àlùwàlá ṣíṣe tàbí ká sọ pé ààyè tí ó máa ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn mùsùlùmí nígbà tí wọ́n bá ń ṣe àlùwàlá lọ́wọ́ wọ́n ní ẹ̀rí gbólóhùn wailun lil aqab minan nar àfáwà sheikh muhammad sa'id raslan wọ́n ní gbólóhùn wailun mazdaru la fila lahu wọ́n ní mazdaru ni ṣùgbọ́n kò ní fìlì ẹgbẹ́ bá ṣe mọ̀ wípé mazdaru lọ́pọ̀lọpọ̀ wà ó máa ní fìlì ṣùgbọ́n gbólóhùn wailun mazdaru ni kò ní fìlù mọ́ dí kò ní mùdọ́rí mazdaru la fi'la bákan náà àwọn rìwáyà tó wá wípé wáìlú yẹn wájín fi jahannam láyẹ̀sẹ̀ gbogbo àwọn rìwáyà sì tó wá wípé wáìlú wípé ọgbún kan ni nínú àlìjọ nínú iná jahannam gbogbo rìwáyà sì tó wá kò sí kankan tí ó fẹsẹ̀ rinlẹ̀ níbẹ̀ wọ́n ní ṣùgbọ́n yìí kẹ́lìmọ̀tò wàhíd wà tàfídìdì bí azab kò síbi tí wọ́n sì sọ àbíkójẹ́ wípé in tí ó tẹ̀yìn rẹ̀ jáde ìyà tàbí kan fi kìyàn nílọ̀ tàbí kó jẹ́ wípé ìbànújẹ́ tàbí ìparun alimuyin kò sá sí ọmọ rẹ nínú ọta àbọn àbí nínú ìbọn sí ni wọ́n máa ń pè bákan náà nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé tàbí tí wọ́n fẹ́ kóyé wa nínú hadith yìí òun náà ni gbólóhùn al-aqab al-aqab jámù aqb wàyíyà mu'annasa wọ́n ní gbólóhùn yìí gẹ́gẹ́ fúnra rẹ̀ mu'annasa ni wà aqbu kulli shay'in tọ́bádà sọ wípé aqbu gbogbo nǹkan tọ́rùfù wà akhiru òun náà níbi kí nǹkan yẹn bá parí sí ẹ̀rí wípé àtẹ́lẹsẹ̀ ẹsẹ̀ wa ó bẹ̀rẹ̀ láti ọmọ kásẹ̀ níwájú ó sì parí síbo ó parí sí ìgbísẹ̀ bákan náà nínú rìwáyà mi wọ́n ní wáyé nínú àrọ̀kíb àrọ̀kíb jámù urukub wọ́n wọ́n lásọ́bùl galid alimuatar fọ́ọ̀kọ̀ akbil insan wọ́n náà ni eegun tí ó le tí ó tayọ níbi òkè kókósẹ̀ àjìgísẹ̀ àwọn nìyàn egun tó tayọ níbi òkè kókósẹ̀ báyìí lẹ́gbẹ̀ẹ́ jìgísẹ̀ wọ́n ní ọ̀nà ni al a minna nar ay narul iná náà iná tá a mọ̀ náà ni iná ti alkiyama wọ́n ní wàyàbàyánu kalimatul wail wọ́n lò ní ó ṣe àlàyé ayé annal wáyélà ní àkọ́bí lẹ́tí lam yetman gaslu ha filwudu òun náà ni àwọn gìgísẹ̀ kan fún pé kí ni o àwọn gìgísẹ̀ yìí omi ò gbé bẹ́ẹ̀ omi ò rọ̀gbà yí wọn ká nígbà tí wọ́n ń ṣe àlùwàlá táwọn èèyàn wọ̀nyí ṣe àlùwàlá lọ́wọ́ omi ò débẹ̀ wọ́n ní iná ègbé kó máa bá àwọn gìgísẹ̀ wọ̀nyí Ah, nínú náà àṣàrí ìlú ìjìmọ̀lì wọ́n ní àlàyé ní ṣókí tàbí lákòótán wọ́n ní káánà ti sọ̀hárọ̀ tó ámù ṣòro tó sí àti sọ̀lá ìmọ́ra nínú àwọn èyí tó fẹ́ tó ṣe pàtàkì jù nínú àwọn mọ́jẹ̀mú ìrun ni oníkáṣe ìmọ́ra fàyínà ìkìláàlà bí ìkìláàlù bí sọ́lá kí ẹ̀mọ́ wà ṣe ìmọ́ra yẹn dáadáa bí ìgbà tí èèyàn bá ń fojú ré náà tí èèyàn wò pé bí ìgbà tí èèyàn bá kí ìmọ́ra kó ní ààyè ìgbà tí èèyàn bá fi ààyè sí ara ìmú tí a fẹ́ kí náà ni lidhalika hazara an-nabiyyu sallallahu alayhi wa sallam min al-ikhlal bit nípa kí àbújá ìjẹ́kù kó bá àlùwàlá tí a bá fẹ́ ṣe wà náà bá àlàkùtù rọ̀ fi tẹ́ksìr fi ìsáni wùdó wà ìsbáàgbìhì bákan náà anábì sí fipá lólobó nípa wípé kí ni o nípa wípé kí àbújá ìjẹ́kù kó mọ́ bá ìṣe àlùwàlá wa dáadáa àti kí omi kó dé àwọn ibi tí a bá fẹ́ kí omi dé fàmọ́lámì àtàwàdọ́ ẹnikẹ́ni tí kò bá ṣe àlùwàlá kama umir ẹgbẹ́ bí wọ́n ti pálásẹ̀ fàkọ̀dùtà wà ádáhù rasulullahi sallallahu alaihi wasallam bil azabi al-ukhrawi wọ́n ní anábì sallallahu alaihi wasallam anábì ti ṣe àdéhùn fún oúntọ̀ ń tó bá bá bẹ́ẹ̀ dọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa irúfẹ́ oúntọ̀ ọ̀hún yóò bá ìyàpàdé kọ́lọ̀ ọba nítorí yóò fi mọ̀ pé gbogbo àwọn tahzirat gbogbo àwọn mọ́ṣe mọ́ṣe báyìí ní kẹ́ ṣe ṣe tí ń bẹ nínú súnnà tí ń bẹ nínú nusus alkùránìyà wà nusus súnnà àti nusus súnnà àti nusus kùrán gbogbo àwọn mọ́ṣe tí ń bẹ ń bẹ eléyìí júwa níwèé wípé a gbọ́dọ̀ nínú àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ nínú hadith yìí alákọ̀ọ́kọ́ jawazu rọ́fọ̀rì sọ́ọ̀tì bìlẹ̀ẹ́lì jawazu rọ́fọ̀rì sọ́ọ̀tì bìlẹ̀ẹ́lì ìgbàláàyè ká gbóhùn sókè tí a bá fẹ́ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìgbàláàyè ká gbóhùn sókè tá a bá fẹ́ gbẹ́ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì jawazu رفع الصوت بالإنكار على المنكر ها جواز رفع الصوت في الإنكار على المنكر ìgbàláàyè ká gbóhùn sókè tá a bá fẹ́ kọ ìbàjẹ́ tá a bá fẹ́ kọ tí ó dá ìgbàláàyè wà fún ká gbóhùn sókè fàkọ̀dí wúrì inú rìwáyà ní wọ́n gbà wáyé pé fanádáàbì aláṣọ́ọ̀tì yìí O gbóhùn sókè rárá wà iná ma yẹ tí mo alhaja lè bóódín àwòkẹ́sọ̀rọ̀ ti jámúrín wọ́n ní eléyìí tí bùkátà bá béèrè fún kò sí láìsí ń bẹ̀ kí èèyàn gbóhùn sókè yálà àwọn èèyàn tí èèyàn bá sọ̀rọ̀ wọ́n jìnà síyàn látòjúwe bá ṣe ń sọ̀rọ̀ inú ìsìn báyìí eh, iná lọ a rí wípé bẹ́ẹ̀ yóò ṣe sókè ní ìsìn yàtọ̀ sí bá a ṣe gbóhùn sókè nígbà tí kò sí iná tí gbohùngbohùn tó ń gbé ohùn jáde àwọn kẹsìrọ̀ ti jàmùrín tàbí àwọn èèyàn tàbí ẹ̀ ń bá sọ̀rọ̀ gan wọ́n pọ̀ wàyún àkùbìdá àlìká àlìmọ́ ìrọ̀ wọ́n ní bákan náà wáàsí náà yálà èèyàn ń ṣe wáàsí ni tàbí wà ní ìjókòó ìbánisọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala àbíyàn wà ní ìjókòó mímọ̀ ẹgbẹ́ bí irú ìjókòó tá a wà yìí wọ́n ní gbogbo bá ti jọmọ́ wà sí náà ó ní ìdájọ́ àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú pé ẹni tó máa ń báyàn sọ̀rọ̀ tó gbóhùn sókè káwọn èèyàn gbọ́ ohùn rẹ̀ dáadáa ẹlẹ́ẹ̀kejì mọ̀ṣúrò rí yàtì rí adẹ́tì hadith ìgbàláàyè tí a mọ̀ pààrà ọ̀rọ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì ní ufam táwọn èèyàn lè bá gbọ́n táà ń sọ yé wàhálà min hadi rasulillah sallallahu alaihi wa sallam wọ́n lé léyìí nínú àwọn ìṣesí ànábì sallallahu alaihi wa sallam ni eléyìí ló fà kí imam al-bukhari rahimahullahu ta'ala tó sọ wípé báàbù man àádà al-hadith falata ojúpọ̀nà tí ń sọ̀rọ̀ nípa ẹni tó ń pààrà ọ̀rọ̀ lẹ́ẹ̀mẹ́ta liyu faham anhu káwọn èèyàn lè bá gbọ́ ọ̀rọ̀ náà yìí látọ̀dọ̀ rẹ̀ aláàrẹ́bí sọ́làsọ́là sọ wípé aláà wọ̀kọ́ olùzòr aláà wọ̀kọ́ olùzòr pé ẹ̀tẹ́ ti ẹgbọ́ àti kọ́ olùzòr kọ́ olùzòr òun náà ni ṣàhádàtù zòr kéèyàn máa jẹ́rí èké tàbí kó ṣe wípé èèyàn ó máa fọn irọ́ ọ̀rọ̀ tí ó tẹ̀wọ̀n kéèyàn máa fọn ká láàrin àwọn èèyàn fàmọ́ńzà àlàyé kẹrìnrún ha wọ́n ní ànábì sọ́lá àlùsọ́lá ànábì ògbòkòyọ̀lẹ́ni tó ń pààrà ọ̀rọ̀ yìí قال ابن عمر ابن عمر قال لهم كبا عينتي قال النبي صلى الله عليه وسلم هل بلغت ثلاثا bàtà nàbí sọ́là sọ́là ń sọ fáwọn èèyàn tó ti wá sí ní hajjatul wada ń pè ní wáàsí tó ní ní o wáàsí ní lẹ́yìn ìgbà náà kìí ṣe ni pé nígbà kan láti àjì o sọ́là

ìdí rẹ̀ múlẹ̀ bákan náà inú ẹ̀kọ́ ta tó fẹ́ kọ́ nínú hadithi yìí ojúbù tààrí mú jáhì ìjọ́nà yan kéèyàn kọ́ ẹni tí ó tá ìmọ̀ kan nípa nǹkan ìjọ́nà yan rẹ̀ ẹni tó bá ti jálá ìmọ̀ kan nípa nǹkan béèyàn bá ti ti nímọ̀ nǹkan rẹ̀ ẹ̀tọ́ ni kéèyàn kọ́ rẹ̀ ti ẹni yẹn wàtẹ̀bírùn bákan náà ní tó bá kù díẹ̀ káàtó tí ẹ̀rí pà ah, kí ní yóò dáa

ìgbẹ̀yìn nǹkan yìí tẹ́ bá pé ibi tẹ́láńdì sí ni ó wáyé lónìí làkọ́ mìíràn náà jawazu rafi sọ́ọ̀tù bil inkar àti sàlàyé yẹn síwájú wujubu ta'mim al a'dha wà ìgbàgbé bil mutahhir wọ́n ní ìjọ́nà yẹn kí omi tá a fi ń káwàá fi apákan sílẹ̀ wọ́n ní kò kàtọ́ kòkó kò sì gbé fàínáwó sọlọ́lá àríwárí ọ̀sọ́lám àmọ̀rọ̀ bìtàmí mímọ̀ anábì sọ́lá sọ́lá ń pa wá láti sí omi kó kárí gbogbo bí tábà bẹ́ẹ̀ sọ̀rọ̀lá ọ̀gá tó lè jìlá ní àtàlá ìfọ̀ mi ní àlúmọ̀ bákan náà káfọ ẹsẹ̀ ìjọ́ràn yan káfọ ẹsẹ̀ méjèèjì a sì ní fomi pa wa nípa àní fomi pa ẹsẹ̀ yẹn gẹ́gẹ́ bí àwọn ṣíà gẹ́gẹ́ bá àwọn ṣe mọ́ ń ṣe àwọn ṣíà àwọn kì í fọ ẹsẹ̀ ní tiwọn wọ́n yí fọ ẹsẹ̀ àwọn kan fomi pa ẹsẹ̀ lásán ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí àhádì tó fẹsẹ̀ nílẹ̀ òun ni àwọn olùmọ́kójọ nílé tí ó ń sàlàyé nípa bí ànábì sallallahu alaihi wasallam bí ó ṣe máa ń ṣe àlọ́lá eléyìí tó fẹsẹ̀ nílẹ̀ jùlọ ni pé ànábì sallallahu alaihi wasallam ó máa ń fọ ẹsẹ̀ rẹ̀ ni ó máa ń fọ ẹsẹ̀ rẹ̀ ni eléyìí ló fẹsẹ̀ nílẹ̀ jùlọ nínú àdísì àfáwà amúrúgbónú àbàtà wọ́n ni onísùnmọ̀ yẹ́ kama àmọ́rọ̀gùn lọ sallallahu alaihi wa sallam anábì ó fọyín sọ̀rọ̀ méjèèjì gẹ́gẹ́ bí ọba subhanahu wa ta'ala bó ṣe pálákò ṣùgbọ́n látọ̀tọ̀ àfáwà ájì àtàfáwà ibn abba àtàfáwà anas àwọn ní mọ́kì fún wípé ìyẹn lè fomi pa ẹsẹ̀ nígbà tí ò sí ìdọ́dọ̀ wọn ṣùgbọ́n gbà tí dọ́dọ̀ wọn sábàtà anihum àrùjú ó fẹsẹ̀ rinlẹ̀ yí pé wọ́n drop stand yẹn kò sáàbùrú nù káàfà olùmọ̀ ó ti ní mọ́tífù kan lórí mọ́sálà kan tí ẹ̀rí bá dé tó lè clear sí kó drop ilé tó wà ń bẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tó ń lò tẹ́lẹ̀ kó drop ẹ̀ kó dẹ̀ padà wá lo èyí tí ẹ̀rí bá rìn eléyìí nínú àwọn international mọ àwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n dúró déédéé orílẹ̀ ìṣíhàd onímọ̀ yóò mọ̀ yàtọ̀ lásìkò kan sáwọn àsìkò kọ̀ọ̀kan ojú tí olùmọ̀ bá ti wọ hadith kan mẹ́rin sọ pé hadith yá hadith rárá bí a màtó tó ń lọ tó tó tẹ̀síwájú nínú mọ̀ ó padà rí pé hadith rárá bí a so eléyìí ara àpẹẹrẹ wípé olùmọ̀ kò dó sójú kan ni kọ́lọ̀ bá ní pẹ́lá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bákan náà kálọ̀mọ̀ yí pé bàbá olúmọ̀ nínú àdọ́ ìlúdó dúnà ìgbọ́sílé yẹ́pùtùlù gbogbo kí á fi apá kan sílẹ̀ nínú ìta títà lọ́la kí omi mọ́ sàárì gbogbo ẹ̀ ó bà lọ́la jẹ́ o ó bà lọ́la jẹ́ eléyìí ló fà sí wọ́n Bukhari nínú afárò Ibn Sirin tí wọ́n gbà wá nígbàtí wọ́n ní tí ibn sirin muhammad ibn sirin wọ́n ní tí wọ́n fẹ́ sí àlọ́lá òǹkà tí ti tọ́wọ́ wọ́n máa wọ́n yí òǹkà yẹn kúrò níbi tí òǹkà yẹn wà sódà tí omi lè débi tí òǹkà yẹn wà wọ́n á yí òǹkà yẹn wọ́n yí kúrò mbẹ́ omi ò lè débi tí òǹkà yẹn wà wọ́n á ti òǹkà yẹn bọ ilẹ̀ padà ọ̀pọ̀lọpọ̀ àti nù òǹkà àtàmọ́ láìpẹ́ láti nù ọ̀pọ̀lọpọ̀ wa ta bá ń ṣàlọ̀lá àyí ní òǹkà yẹn kúrò níbi tí ó wà débi tí omi ó fi dé àyí tó yẹ kí omi dé sílé kìí ṣe ìṣesí tí tí ó dára tó kò ká gbìyànjú ta bá ti fẹ́ ṣàlọ̀lá sọ̀rọ̀ pé omi dé ibi tí òǹkà yẹn dúró sí èdìyẹ ṣọ̀kọ́lọ̀ ẹni tó fi ṣàlọ̀lá ó ti gbàlọ̀lá wà lọ gẹrun kẹmọ̀ kó ti pa orí àbí wọ́n lọ gẹrun ó lè kírun bẹ́ẹ̀ ni ó lè kírun tàbúsàlọ́lá wá gbé tán lọ́wọ́ àtọ́lọ́lá tán tó lè kírun bẹ́ẹ̀ ni ó lè kírun ó ti pa náà nìyẹn mo rò pé náà a bákan náà nínú hadith yìí nínú àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ ń bẹ̀ òun ni wípé

torí pé ànábì sallallahu alaihi wa sallam sọ wípé wáìlú ìlà àkọ́b ègbé kó mọ báwọn òbìgísẹ̀ kan wà rọ́dà sábà àwọn tó ní òbìgísẹ̀ yẹn náà lànàbì sallallahu sallam yìí tẹ́ndì kì í ṣe wípé òdo òbìgísẹ̀ yẹn nìkan látòjúwe mọ́ asfala minal kàbẹ́yìn minal izar fakinar ṣé òdo ilé ètò kọjá ó kọjá nínú ìzar yẹn nìkan ló máa nínú ìwọ́n máa náà jẹ́ náà rárá ẹni yẹn gangan aṣáṣubì náà sì yìí huwa al-maqsud ẹni tó fọ́ọ̀lù sínú crime yẹn òun gangan ni wọ́n sọ mọ́sálà sàlámù bákan náà kálọ̀ mọ̀ wípé nínú kí èèyàn máa ṣe àṣẹ ètò nípa àlùwàlá ṣíṣe nínú àwọn kàbáyìrì zùnúbù ló wà gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ bá ti lọ́mọ iná tẹ̀bí rọ́tún minal kàbáyìrì gbogbo ẹ̀ṣẹ̀ tó bá yẹ pé iná oníwọ́nwé mọ́ tẹ̀bí rọ́tún minal ẹlẹ́ẹ̀kẹwàá isbatul jaza alal amal wa annahu min jinsil amal wọ́n ní àtúngbọ́yé ń bẹ̀ wípé kéèyàn ó fi nílẹ̀ wípé iṣẹ́ téèyàn bá ṣe èèyàn ó gbà láadá lórí ẹ̀ wa annahu min jinsil amal bákan náà nínú ìkan nínú iṣẹ́ ibi títẹ́ ó parí sí ẹ̀san rẹ̀ ń bẹ́nu rẹ̀ iṣẹ́ téèyàn ṣe ní ìsìn báyìí ẹ̀san téèyàn ó gbà lórí iṣẹ́ yẹn òun náà ni tó jẹ́ ìpìlẹ̀ téèyàn nílẹ̀ ní téèyàn fi iṣẹ́ yẹn tẹ̀lé bí bá ẹmbàṣì nǹkan báyìí ó gbà nǹkan báyìí ẹmbàṣì nǹkan báyìí ó gbà nǹkan báyìí ìgbà tí àdìs àfọwọ́ náà sọ àlùsọ muslim màtánà bíi sọlá sọlá ń rí obìnrin kan tí ń sunkún ní itẹ́ tí ń sunkún ètò sàárè àlẹ́ sọlá sọlá sọ kí a ah, ìgbìrì wà sẹ́sìrì àṣẹ sùúrù kó o sì náà kan pé à ah, ń tó ṣẹlẹ̀ sí ọ ìbànújẹ́ tó kún fún ọ̀yọ́ ọlọ́run sọ lẹ́sọ̀ lóore lórí ẹ̀ rán kan pé ó gbàládá kò sì sùúrù ó ní ilé ìka ánì pé kí ló kàn ọ́ fàyínà kílíwú ní mùsíbàtì sọmọ ti ẹkú ni ẹnu rẹ mọ̀ gbọ̀rọ̀ ọmọ ti wáàsí àfún wáàsí fọmọ ti ẹkú tó fi sọ fún mi pé kí n ṣe sùúrù ànábì wá kún wájú ẹ̀ fàkàlà tẹ̀bí làhà fàzáàbà nàbí sallallahu alaihi

ha anábì ìmọ̀sọ́rọ̀ anábì ẹ̀wọ̀n kan ẹwọ tàwádùn àwọn wọn tó mọ̀ pé ànábì ní ànábì sallallahu alaihi wasallam ẹwọ ìtẹríba ẹlòmíì chairman local government kìíní kánsílọ̀ àdúgbò olójẹ tó kókò ládùúgbò tó kó lọ gra tó ògbé ládùúgbò mọ̀ àdúgbò tó jẹ kánsílọ̀ sí náà nìyẹn o tó kò mẹ́ kò fẹ́ kẹ́nìkankan ní access zone ànábì sallallahu alaihi wasallam kìí ṣe ro lórí bẹ́ẹ̀ anábì wá jáde sí anábì ní asọ́burú ẹ̀ńdà sọ́dìmọ̀tìlì ìlà anábì ní sùúrù ní kọ́kàn bí àjálù bá ṣẹlẹ̀ yìí àkọ́kọ́ gbà tájálù bá ṣẹlẹ̀ omi sùúrù láti kí o omi sùúrù láàmù so nítorí náà a a alìjàzáhùn min jinsil amal òkúta bá sọ mọ́ ọ̀pẹ òun ọ̀pẹ́ o lọ́pẹ́ sọ mọ́yàn so eléyìí ó jẹ́ àsókí nínú àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ nínú hadith náà àkáwà lọ sí orí àwọn ìbéèrè tí ó ti wà ní ìsọwọ́sí láti ìjókòó tí ó kọjá oníbèrèbèrè pé aliyum kí náà yàkúnà muslimun abdan tata muslimin aljawab naam ṣé ó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí kó jẹ́ ẹrú lábẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò wà ní jẹ́ ẹrú bíi báwọn mọ́ yóò jẹ́ rọ̀kík ẹrú tí wọ́n ti bọ́ okùn ní ọrùn rẹ̀ mo rò pé ẹrú tán ti bọ́ okùn ní ọrùn rẹ̀ hadith afa Bukhari tó wà ní sọ̀rọ̀ Bukhari hadisi àfáà Ma'ruf bin Suwaid ó ní lakitu àbá zarrin bin rọ́bàzá ó ní mo pàdé Abu Zarri al-Ghifari ní rọ́bàzá rọ́bàzá yẹn àwọn olùmọ̀ wọ́n ní kò jìnnà sí zatul irk ní ẹgbẹ́ Madina wọ́n ní wà aléyìí fúnla wá aṣọ ìpele méjì tó rẹwà ó wà lọ́rùn rẹ̀ the same aṣọ yẹn náà wà aláàgùnláàmì rí ọ̀lẹ́tùn ìṣe máa sọ ẹ̀rin náà ló tún bẹ lọ́rùn ọmọ ọ̀dọ́ rẹ̀ tó jẹ́ ẹrú rẹ̀ fasaltu anzali mo á bèèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tó jẹ́ pé aṣọ tó wọ̀ náà ni ọmọ ọ̀dọ̀ rẹ̀ wọ̀ fakọ́l ó wá fún lésì pé ìní ìtàbàtò rọ́júlán fàájárùtùhù bí ó ó ní mo bú ọkùnrin kan mo bú pẹ̀lú ìyá rẹ̀ mo fi ìyá rẹ̀ mo fi bú pé à ah, ní alákòójú rẹ̀ kéèyàn ó kó wá láti áfíríkà kí wọ́n ní pé à ah, ẹ̀yin ọmọ tẹ́ ẹ dúdú ọ̀họ̀ọ̀họ̀ yàní ayára hù di omi yìí ó fi ibi tó ti wá ó fi bú ọ̀kọ́ọ́lá ní nàbí sallallahu alaihi ànábì wa sọ fún abúzárì pé yá àbàzárì ilé abúzárì alìgbìfárí àyárta hù di omi yìí ah kí ló tó fi bú pẹ̀lú ìyá rẹ̀ ìnà kàmúrú ó ń fi kàjá ìlú ìjà yá ìwọ jẹ́ ẹnìkan fi wípé ìṣesí àìmọ̀kan gbá ìbẹ̀lá rẹ̀ ànábì wa ni ikhwanukum khawalukum àwọn ọmọ ìyá yín ànábì ni olùrànlọ́wọ́ ni wọ́n jẹ́ fún yín o ja'alahumullahu ta'ata ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi wọ́n sí abẹ́ yín ọmọ ń ká na àkókò tààtà yẹ̀dìdì ẹni tí ọmọ ìyá rẹ̀ bá ń bẹ lábẹ́rẹ̀ fálìyì tí rímúrú nínú àyà àkò kó jẹ́ ó tọ́wò nínú nǹkan tí oúnjẹ fálìyì tí rímúrú nínú àyà àkò kó jẹ́ ó tọ́wò nínú nǹkan tí ń jẹ wálé ẹlbísùwó nínú yẹlbà kó jẹ́ ó wọ̀ nínú nǹkan tí ó ń wọ̀ wàlá tukallifuhum ma yaglibuhum ẹ mọ́ làbọ̀ wọn lọ́rùn in tí agbára wọn bá ká fàyín ká láftumuhum fàyínúhùn tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ ràn wọ́n lọ́wọ́ àfáwà ibùn wa tíìm inú tíra àwọn àtàwùdíẹ̀ lìṣẹ́rì jámi sahih àwọn náà ṣe ṣẹ́rì sahih Bukhari thirty six volumes ni inú sixteen volume ìdí ẹlẹ́kẹrin dín ní ogún dín ní ogún page two hundred and twenty one wọ́n ní ọ̀rọ̀ tí ànábì sọ́nà sọ́nà sọ wípé fálì ìsìnrìnmù mímọ yakù kó nínú nǹkan tí ń jẹ wálé ẹlbí túwú mímọ ìgbà kó dẹ̀ fún wọ̀ nínú nǹkan tó wọ̀ lẹ́yìn sàlílù jù wọ́n ní kìí ṣe ọ̀ràn àyàn fatẹ́síríà fìlmọ́tàm wàlmọ́lbà istihbab wọ́n ní kí ìdọ́gba ó wà láàrin aṣọ tó ẹrú àtolówó ń wọ̀ oúnjẹ tí wọ́n ń jẹ kó dọ́gba wọ́n ní mustahabu ntí afẹ́ni pé kìí ṣe pé ọ̀rọ̀ yẹn wípé tí olówó ẹni tó ní ẹrú tó bá wọ látòjú oníṣẹ́ tó wọ gímì tó jẹ́ pé ọ̀pá kan seventy five thousand àwọn gímì kan wà tó jẹ́ pé ọ̀pá kan seventy five thousand ní oní hundred wà one fifty wà one hundred wà ọ̀pá kan péré ṣètùmọ̀ ẹ̀ náà ni wípé ọ̀pá kan yẹn oní hundred thousand yẹn òun náà ní kí ẹni tí ń bẹ tó jẹ́ ẹrú rọ̀kì yálà ó ti bọ́ okùn lọ́rùn rẹ̀ ni tàbí kò bọ́ okùn lọ́rùn rẹ̀ so náà ni kó wọ̀ ìsọ̀rọ̀ yẹn ó ní wọ́n jà lámì àti five thousand kan kó fún kó wọ̀ ó ti yé bẹ́ẹ̀ ti dẹ̀ sọ̀rọ̀ yẹn wípé n tí olówó bá ti jẹ náà ni kí ẹrú ṣe kí ni kó jẹ ṣùgbọ́n wọ́n fẹ́ kó ṣe wípé n tí olówó bá jẹ kẹrú náà ṣe kí ni kó tọ́wọ́ ń bẹ̀ ìbá wàá jẹ wípé òun ní jẹsẹ̀ wọ́n ní فلو كان سيده يأكل الفائق ويلبس الغالي فلا يجب عليه مساواة مملوكه أو مخدومه wọ́n tẹ́rù bá wọ̀ nǹkan tó wọ́n tó jẹun tó wọ́n kò túmọ̀ sí pé tí ó ló bá jẹun tó wọ́n tó wọ́n tó wọ́n kò túmọ̀ sí pé tí ẹrú náà kó ṣe kíni o kó o náà jẹun tó wọ́n àbí kó wọ́n tó wọ́n àlùmúyí kó sá jẹun. ìdàkánà ni muslim ìgbéra lẹ́ẹ̀kejì ìdàkánà ni muslim afghan tatal kafir wàhálà bàmínú máa hókùn mọ̀sálà tuntun. wọ́n ní mùsùlùmí ó wá jẹ́ ẹrú lábẹ́ kèfèrí aláwọ̀kọ́ àwọn kan bèrè pé bóun ló fi jẹ́ bẹ́ẹ̀ ẹni tó kọ ìbéèrè yẹn wá bóun ló ṣe jẹ́ bẹ́ẹ̀ bóun ni mùsùlùmí ṣe jẹ́ ẹrú ní abẹ́ kèfèrí torí pé asla mùsùlùmí lásìkò ilẹ̀ ọmọlábí lòun ókè káwá sọ wípé kábọ̀ fún ìbéèrè yẹn fúrèmù pé bí àwọn lọ ja ogun ẹ̀sìn látòjúwe àwọn kèfèrí wá wọ́n kó àwọn mùsùlùmí kan so ọ̀nà yẹn náà ni mùsùlùmí lè ti wà lábẹ́ kèfèrí mùsùlùmí yẹn wá sá tó bá wá sá ṣé ìrun rẹ̀ tó lálàáfíà bẹ́ẹ̀ ni lálàáfíà so bó ṣe sá náà ló sì dáa jùlọ so kó mọ́ tó bá rẹ̀ fà sá kó sá ó kó lọ́dọ̀ wọn kó lọ bá kó lọ sí káàpù àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ bákan náà oníbèrè bèrè yìí pé ẹnìkan sálámọ̀ sí apá ọ̀tún ó fẹ́ gbẹ́nu lékè jù báyìí ìtò bá jáde níbi ẹ̀ pé ìtò jáde níbi ẹ̀ pé bóò ni ṣe yóò lọ tún àbàlámi sí yóò múnú mi wá ní àyíbò lè sọ láti hún sọ híhà inú rẹ̀ lálàáfíà wà láàyè àádẹ́ta àlè yìí alàrọ́jẹ́ ìndàjùmùhórí ní ulama so kò ní dá ìrun yẹn padà tó bá ti sa bá yẹn tó dẹ̀ tún ó ti sa assalamu alaikum tí tó bọ́ ń di ẹ̀ so ó ti ó ti kírun yẹn náà nìyẹn ẹnìkan béèrè yìí èébì pé èébì já àlùwàlá àrọ́jì òun náà ni pé èébì ò jálùwàlá wàlá ó kánà kẹfẹ́ rọ̀ torí parí àwọn àfáà tó sọ wípé tó wáyé pé èébì yẹn pọ̀ pé àlùwàlá ẹni yẹn já o ṣùgbọ́n èdè tó tẹ̀wọ̀n jù òun ni wípé àlùwàlá ẹni yẹn ò já o hadithi afáwà Abu Darda tí wọ́n mú àtúnṣe ìtìbá sọ̀rọ̀ ní hadithi yẹn dọ̀rí so kódà ká tiẹ̀ wá sọ wípé aláìsirọ́dì sí hasadi jẹ́ lálàáfíà gan wọ́n ní mujarradu fèrè ní pé kì í ṣe amur so ẹni tó sọ̀rọ̀ náà ni àfáwà Sheikh Muhammad Saleh Al-Uthaymeen tabalọ́ka الممتع شرح الممتع على زاد المستقنع تجا تيرا فيكيو àwọn hanadila so arimẹ ẹlẹ́ẹ̀karùn ìbéèrè ẹlẹ́ẹ̀karùn tó jẹ́ last question tí mo sọ pé òun fẹ́ gbà tó ọgbọ̀n fẹ́jú wọ́n ní ẹnìkan wọ́n jẹ́ nípa wípé kó ṣe sìná pẹ̀lú obìnrin olóbìnrin wọ́n wá hà dáadáa rẹ̀ pé tí ò bá fi lè ṣe sìnà pẹ̀lẹ́ ni wọ́n yìí bàpá tí bá fi lè ṣe pẹ̀lú obì olóbì wọ́n yìí ń bàpá èyí tó jù nínú ni kẹ́ni tó fẹ̀mí ara rẹ̀ pa kí ló ń ṣe láyé gan tó ọba kú tó bẹ́ẹ̀ ṣe ṣìnà tó wà nìjọ náà kí ni iṣẹ́ rẹ láyé lẹ́yìn bá ti kú tó ti wà nìjọ náà kí ni wá káàkiri ẹ̀dákun kí ni ń wá òsì ẹ̀kan tí wá mọ̀ ó bá ti kú tó wà nìjọ náà ó ti sórí rè so èyí tó jẹ́ rọ́ọ́dẹ́ òun náà ni pé kí ni o fálíyà tàrí kọ́tùlá ويفدي نفسه ولا يتعدى على الغير kò gbúdọ̀ tayọ àlà pẹ̀lú wípé kó ní wọ́n ti gbé bọ́sọ̀ lórí wọ́n ti fẹ́ yìn kó o bá ẹni tó wò lẹ́tọ̀ sí ó bá ti sìnà ìgbọ̀ tayọ àlà débẹ̀ tọ́yì awá lè mọ̀ wí pé bàtọ́lọ́wọ́ bá àlejò lásọ wípé ilá man ukriha wa qalbuhu mutmainu bil iman walati man sharaha bil kufri sadran fa alaihim ghadabun min Allah wa lahum adhabun azim suratul nahl Allah bá ní àwọn èèyàn tó ṣe wípé wọ́n ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run ọba lẹ́yìn ìgbà tí ọlọ́run ní ìbínú ọlọ́run bá kó mọ jẹ́ wọ́n láhùn máa záàbù náà ọ̀fìn yìí ọlọ́run ní ìyà tóbi ó fún wọn ní ìlànà òkèrè ha wàkọ́lùbùhù mùtùmá inú bí ìmàn àyàfi ẹni tó bá jẹ wípé wọn jẹ nípa tí ẹ̀mí sì wà bó ṣe wà nínú ìmánì nínú o nínú ìmánì. rahimahullah wọ́n ní wàlkátọ́wù wàlìkìrọ́hù wà ní síyánú àsọ́tọ̀hù màbúdù náà rahmanu alkátọ́wù wàlìkìrọ́ kéèyàn ṣe mistake wàlìkìrọ́ tàbí wọ́n jẹ́yàn nípa wà ní síyán tàbí kéèyàn gbàgbé láti ṣe nǹkan àsìkọ́tọ̀hù màbúdù náà rahmanu kò lẹ́sẹ̀ ọlọ́run ọba wa tá ń sìn ó wú èfò ẹ̀ fún wa nínú sẹ́ríwù báìtì yìí àpèjúwe yìí ṣèfì ni wọ́n mú wá wípé man udùjí àbí ìmọ̀ra àti mukurahan wàhúdìdà bil qatl fàlíyàkítàrí qatla fàláyé ní ìmọ̀ra àti nàìjíríà

ayàtà wá kà sókè ìyẹn ń kọ́ tọ́lọ̀ ọba àníkẹ́lá sọ wípé àfẹni tí ó bá ṣe wípé wọ́n jẹ nípa lórí kúfúrù tí ẹ̀mí rẹ̀ sì wà tí mọ́nì sì wà nínú ọkàn rẹ̀ àwọn olùmọ̀ tó sàlàyé ọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn àlàyé bíi mẹ́rin sí márùn tá a bá wo ọ̀rọ̀ méjèèjì á rí fọ́rọ̀ méjèèjì takura wọn áyà yẹn àti akáàrù àfáwà Salman Al-Farisi yẹn wọ́n ní bóde ẹ̀rí tó lè tó tẹ̀wọ̀n jù ní pé sọ́hàmọ̀ kúfán alá Salman Al-Farisi ṣùgbọ́n rọ́fúán marfuán kò fẹ́sẹ̀ nílẹ̀ tí ànábì sallallahu alaihi ni tíra kan àtọ́ ń pè ní azuhud ìráyésá mọ́mọ́ àwọn ìlúgba àwọn ọkọ̀ tíra náà asáàrù yìí wà ń bẹ̀ ó sì gbàánu musamman bin abdulrazak wà ní musamman bin abi shaiba wà ń bẹ̀ wọ́n ní dákàlà rọ́júlún aljannata fi zubadin ọkùnrin kan wọ aljanna nítorí esin dákàlà rọ́júlún aljannata fi zubadin ọkùnrin kan wọ aljanna nítorí esin wàdákàlà náà rọ̀rọ́júlún fi zubadin ọkùnrin kan wọ iná nítorí èsìn kọ́ọ̀lù wà kẹ́bàdàlì wọ́n bè lọ rẹ̀ ìta lọ́nà wo nìyẹn ti lè wọ àlìjẹ́nà torí èsìn lọ́nà wo nìyẹn ti lè wọ àlìjẹ́nà torí nìyẹn ti lè wọ iná nítorí èsìn kọ́ọ̀lù ó wá sọ fún wọn yí pé mọ́rọ̀rọ̀ jùlá ní alákọ́mí làhún sọ́nàmú láyẹ̀ jùzùhú àádùn àtàyù kọ́rùbà láhún ṣe án kò sẹ́nì kankan tí ó kọjá ń bẹ̀ àfi kó pa nǹkankan sórí òsà wọn ń bẹ̀ yóò sà pa nǹkankan sórí òsà fàkọ́lù ní àhàdìhìmọ́ àwọn sọ fún apá kan nínú wọn kọ́rìb ẹ pa nǹkan sórí òsà yìí ẹ ti nǹkankan lẹ̀ ó wá sọ wípé láìsà ìndì iṣẹ́ yìí mi ò ní nǹkankan tẹ́mi ó fi sílẹ̀ o fàkọ́lù làhú kọ́rìb wà láwùjọ bàbá pa ẹnìtì kó dàbò járe ti kó kàn wọ́n báyìí kó sì pa kó sọ sórí òsà ha fàkọ́rọ̀bà zùbàbà ló bá pa isin ló bá sọ sórí òsà náà fàkọ́lù sẹ̀bìlà wọ́n bá filẹ̀ fàkọ́lù sẹ̀bìlà hù wọ́n bá filẹ̀ ó bá tẹ̀ lọ kọ́ọ̀lá fàdákàlà náà ó ní ẹ̀nà bá wọ́n náà ó wọ́n náà lọ́hùn wàkọ́rù ní àkàr ó wá sọ fún ẹnì kejì kọ́rìd wàláwù zùbàbà pé pàǹkankan kódà bó jẹ́ isin kọ́ọ̀lù ma kuntu li uqarriba li ahadin shay'an duna Allah ó ní mi ilé pa nǹkan kan fẹ́ni kankan àfọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó nìkan ìmọ̀lẹ́pa nǹkan fún fàdọ́rọ̀bù ònùkọ wọ́n bá sọ orí rẹ̀ kalẹ̀ ní ọrùn rẹ̀ wọ́n pa fàdákàlẹ̀ aljanna ó sì wà aljanna wọ́n sọ áhàhù al-Albani mawqufan ala Salman al afọ́ albani wọ́n ní àdìsí lálàáfíà mọ̀kúfá wípé ó tẹ̀wọ̀n dọ́dọ̀ àfáwà Salman Al-Farisi ó lálàáfíà dọ́dọ̀ wọn ṣùgbọ́n pé dọ́dọ̀ ànábì tí ànábì ló sọ kò fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ó ní wípé tá a bá wọ ásáàrì yáàrí wípé yẹ̀dúlù aláàánà mẹ́nu kiri àláfíìlì kúfrì yẹ́kṣù ásáàrì dúwa níwèé wípé ẹni tó máa jẹ nípa pé kó se kèfèrí pẹ̀lú ọlọ́run ó ti di kèfèrí náà nìyẹn bí zọ́ yìí yìí àbí ẹ̀kọ́ ni ṣé ẹ̀mọ̀ kó dẹ̀ takò ayà tá ọkọ̀ kàn yẹn àbí kò takò náà ẹ̀rọ bá mi ká lọ wà láàyò azaru bí sábàbí ìtrọ̀ ẹni tí wọ́n jẹ nípa kókó kó ṣe kúfùrù àní fún ní ẹ̀síùsì wípé wọ́n jẹ nípa ni ó ti ṣe kúfùrù náà nìyẹn وهو حكم يعارض النصوص التي تدل على أن المكره معذور ولا يكفر أو ولا يكفر إذا لم يتعمد ذلك بقلبه ومن ذلك قول الله تعالى ومن eléyìí tó tẹ̀wọ̀n jù òun náà ní wípé ìdájọ́ ẹni tí wọ́n jẹ nípa pé tí ó ṣe kúfùrù yìí a rí wípé ó ti tako àwọn náà sùn eléyìí tí ó wà ní òkè yẹn a rí kó takora wọn kí ni nọ́ọ̀sù náà ní pé man kafara billahi min ba'di imanihi illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba zọ́nà tọ́lá lẹ́yìn ìgbà tó ti gbà kan jẹ́ mùmìnì tán ọlọ́run ìyẹlẹ́ta ìlérò ń bẹ fún tọ̀ yàtọ̀ tó bí ń bẹ fún ẹni tí ò ní díyà lẹ́tọ́ ṣe kí ni o ń kúrìyà wa qalbuhu mutma'innun bil ọkàn rẹ̀ ṣe kí ni o ó rinlẹ̀ nínú ìgbàgbọ́ wọ́n ní ìsìn ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ojúkò mẹ́ta ni alákọ̀ọ́kọ́ èdò tẹ̀wọ̀n jù tó kíá òní wípé afáà Salman al-Farisi wọ́n yìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó gba Islam so ọ̀rọ̀ yìí nínú àwọn Israeli yáàt tí wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn ọmọ Israeli ni eléyìí ó ní ọ̀rọ̀ tí al-imam Nasiruddin Albani tí wọ́n sọ ọ̀rọ̀ yìí wọ́n gbà lọ́wọ́ àwọn ẹni wa wọn tó jẹ́ christian wọ́n jẹ́ nàṣọ́rọ́ sáájú kó tó wọn gba islam ọ̀rọ̀ yìí wà ní sísílátì àhàdífì àdọ́ìfà kọfí àrùn hàlà ní kọ̀ndíṣọ̀n yìí a rí pé al-athar la yu'aridu al-aya a rí pé athar yìí kò sá páyà yẹn ìyá nà mí sharti kí nọ́ọ̀sù méjèèjì قصه كده جه ثابت حجه سجل هذا سجل مروحه بقى ما بص يا جاري

láti inú ẹgbà wa hadith àfáwa ibn abi namla lansori látọ̀dọ̀ bàbá rẹ̀ ọlọ́nà ní sọ́lá sọ́lá sọ wípé má àdáta fún ààrì ìtùtà fọlátù sọ dìkú ìbáwọn christian sọ́lá sọ fún yí àbáwọn jew ẹmọ́ sọ pé òdòdó ni wọ́n láti sọ dìbò ẹmọ́ sọ pé rọ́ni wàkúlù ẹmọ́ sọ wípé àmẹ́nà ìláì òṣùlù àwọn agbọ́lọ́wọ́ bá gbọ́ àti àwọn òjíṣẹ́ rẹ̀ fàyíká náà bá kùnà lámúsọ dìkú láti sọ dìkù tó yẹ pé irọ́ náà ni ẹ̀ ìwúlẹ̀ sọ fún òtọ́ ni wọ́n sọ wàyí ń ká ní hapkon lamtuka zibu tó bá jẹ́ pé òdodo náà ni wọ́n sọ ẹ̀ ní pè ní irọ́ ojúpọ̀ kan nìyẹn ẹ̀dá kejì anna adamu al asar wa thubuti fi ummati وهو بالإجماع ليس بشرع لهذه الأمة إذا جاء في شرعنا ما يخالفه wọ́n ní ojú kejì ká sọ wípé ọ̀rọ̀ yìí yóò bọ̀ sí abẹ́ ṣẹ́ríhùn mọ́ ń kọ́bùlà náà ìyẹn ṣẹ̀rí àwọn tí wọ́n ti wá ṣáájú kí umar islamu umar ní sọ́là sọ́là kó tó di pé umar yìí dé ṣẹ̀rí àwọn yóò mọ̀ jẹ́ ṣẹ̀rí àfáwà náà lóòdìwọ̀n gbà tí ò bá tako ṣẹ̀rí àtiwá mo rò ó túmọ̀ sí wípé nínú ṣẹ̀rí àwọn kò sí ìjẹni nípa nínú kúfúrù tí wọ́n bá ti jẹ wọ́n nípa pé kéèkèé rí tí wọ́n jẹ́ ìpá kéèkèé kéèkèé rí ní ṣẹ̀rí àti wọn tó bá ti lè ṣe kéèkèé rí ó ti di kéèkèé rí ìyẹn ọ̀rọ̀ mọ̀ pé ní ṣẹ̀rí àwọn tó wá sáájú wa tí wọ́n bá jẹ wọ́n pákẹ́ tí wọ́n ṣe kéèkèé rí wọ́n ti di kéèkèé rí nìyẹn àlàtúrù kò sí pé ní amánú kíríà wàkọ́lùmù mùsùlùmínú bìlì ìmọ̀ rárá kò sí nǹkan tó jẹ́ lọ́dọ̀ sí wọn tó bá ti ọjọ́ pípọ́ sí kèfèrí wọ́n ti di kèfèrí yẹn àlàfù so àwọn kankan bẹ́ẹ̀nú ẹ̀sìn wọn tí ẹ pé ẹ̀sìn tiwa ó fagilé dànù irú ní ìsìn báyìí táwọn bá tọ̀ jítọ̀ bá ta sí aṣọ wọ́n máa rẹ ojú ìtọ̀ yẹn kúrò wọ́n ti mọ́ra nìyẹn ìtọ̀ láti lè ta sí aṣọ tí wọ́n wọ́n rẹ̀ wọ́n mú ìtẹ́ tí wọ́n fi ya wọ́n ya ojú ibi títọ́ ti tara sọ̀rọ̀ wọ́n ya kúrò tó bá wá ta sí ara wọ́n mọ àpáàdì wọ́n àmọ́ sí àpáàdì yẹn gbó ibi títọ́ yẹn ta sí tí ó fi tẹ̀jẹ̀ tó bá ti tẹ̀jẹ̀ wọ́n ti sì mọ́ra nìyẹn ṣẹ́ẹ̀rí àti wọn nìyẹn àwa omi ni wọ́n ní ká sí ni omi ni wọ́n ní ká sí so nínú ìṣẹ̀rí àwọn bákan náà tí wọ́n bá jẹ́ èèyàn ń parí pé ṣe tètè rí pẹ̀lú ọlọ́run tó bá ti lè ṣe tètè rí dákíá ó ti tètè rí náà nìyẹn so ìyẹn nínú ìṣẹ̀rí àti wọn nígbà tó jẹ́ pé ilé ìtàdẹ̀ wá kọ́ iná yìí ṣe wípé ó rinlẹ̀ nínú ìṣẹ̀rí àwa so ilé ìjọpàá tó yẹ pé àní gba ọ̀rọ̀ yìí àní gbà bó tilẹ̀ kó mọ́ onípọ́pọ́ sábẹ́ ṣẹ́rí òun mọ́ kọ́bìlà náà ṣẹ́rí òun ńlá nùkọ́ nífú ṣẹ̀rí àṣàlẹ̀ tí ò bá ti ká lápá ṣẹ̀rí àwọn ṣẹ̀rí àwọn náà ni ṣùgbọ́n bá ti ká lápá rẹ̀ parí lóṣù tó ká lápá rẹ̀ ibi ṣẹ̀rí àwọn ṣẹ̀rí àti wọn ibẹ̀yẹn náà ló ti kíni o ibẹ̀yẹn lọ́mọ àìbẹ́ẹ̀kọ́ tọ́yọ ọ̀rọ̀ kẹta táwọn olùmọ́ lam yakfur bí sábàbí fẹ́rìnì yìí lè ṣíríkì mukrohan wọ́n ní kìí ṣe wípé ó di kèfèrí nítorí wípé wọ́n jẹ́ nípa láti kèfèrí bóò ló sọ á di kèfèrí káàkiri tó jẹ́ nípa wa inna ma bí sábàbí annahu lam yunkiru hadha ṣírík bí qalbihi ṣùgbọ́n nínú ẹ̀mí rẹ̀ kò ṣe ìkáàrù ṣíríkì yẹn yà ó bí èsì lásán náà ni èsì kò ṣe ìkáàrù ẹ̀mí ẹ̀mí rẹ̀ وتعمد فعله وتعمد فعله استخفافا واستهانة به wọ́n ni ó sì máa máa ṣe nípa wípé ó mọ́rọ̀ náà ní gúgbú yàkò sí fún nítùmọ̀ wọ́n ní bóò láti mọ̀ wọ́n nínú ríwáyà Ibn Abi Shayba inú Musannaf Ibn Abi Shayba inú ríwáyà Ibn Abi Shayba wọ́n ní ìgbà tí Ah, ṣe èsì lásán lásán náà lẹ́ni ti ń pa èsì lásán kí ní bẹ́ ní èsì tí èyàn líle pa fàkọ́dàmọ̀ zùbá bá ń fàdáfàlà náà torí kó ṣe ìsì fáàfù nǹkan yẹn ó mú ní kúkú yàtọ̀ sí fún ìtumọ̀ ló jẹ́ kó sí inú so àwọn olùmọ̀ wọ́n ní torí pé kò ṣe ìtààrù ó túmọ̀ sí wípé kaba fojú wò pé ṣẹ́rí mọ́ ń kọ́bù lànà ṣẹ́rí ń lànà ńlámi ìkọ́lì ṣẹ̀rí àtànà ó lọ kaba fojú wò pé òkè ó mú ní títí yẹ ó fojú bí ó sì ó mú ní nǹkan tí ò ní túmọ̀ kò dẹ̀ ṣe ìsìnkáàrù rẹ̀ nínú ẹ̀mí rẹ̀ olófà so eléyìí a rí wípé ìkúrọ́rù tó ní pé yẹn jẹ́ kéfèé kọ́sọ̀ ọ́n tẹ̀yàn sí ìkúrọ́rù orí kúfúrú

ẹni tó wá ní kí èèyàn ó ṣe sìnà pẹ̀lú rẹ̀ kí ìṣẹ̀lẹ́tọ̀ kí ló ti jẹ̀rí àfikọ ìlú tó sì sọ wípé ó lè ṣe pèsè rí pẹ̀lú ọlọ́run tó bá jẹ ọ́ nípa tí ẹ̀mí rẹ̀ ò sì tẹ̀lé tí ahọ́n rẹ̀ sọ àwọn olùmọ̀ sọ wípé eléyìí hakùn ìlà ìwọ ọlọ́run ni eléyìí eléyìí hakùn àdánù eléyìí ìwọ èèyàn ni so ó gbúdọ̀ ṣe kárùkù ìwọ̀ èèyàn ó dà tó bá jẹ́ wípé ẹ̀mí rẹ̀ ó lọ sí so nítorí náà jẹ́ kí wọ́n pa kókùnkùn tẹ̀lú ju kó ṣe fáhíṣà pẹ̀lú ìyàwó oníyàwó lọ tàbí obìnrin tí ò ní ẹ̀tọ́ sí abẹ́rẹ́ ọ̀gá subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ olúbẹ̀rẹ̀ kan bèèrè pé òun bọ́ táwọn kan mọ́fẹ́ pé àwọn jẹmọ́ tẹ̀lé bí wọ́n ṣe mùsùlùmí ni wọ́n mùsùlùmí ni wọ́n wọ́n lè láwọn bí wọ́n kù sí ọ nínú ọ̀rọ̀ àkídà mùsùlùmí ni jẹmọ́ tẹ̀lé mùsùlùmí ni wọ́n gbogbo ọ̀rọ̀ tó bá sọ wípé ẹmbá ní wọ́n ṣe mùsùlùmí nínú àwọn alùpẹ̀fíìr àwọn tí wọ́n máa kápára àwọn èèyàn àwọn jọmọ́ ìtẹ̀lé kọ́nà wá ń gba mùsùlùmí ni wọ́n wọ́n lè ní ìtọ́kùsí nípa ọ̀rọ̀ àkídà wọ́n lè ìtọ́kùsí nípa ọ̀rọ̀ manhaj wọ́n lè ìtọ́kùsí ṣùgbọ́n tó wọ́n ṣe mùsùlùmí mùsùlùmí ni wọ́n mọ̀ kódà padà wọn padà lọ sí áṣùlù wọn torí pé súnfì ni wọ́n nípìlẹ̀ wọn jọmọ́ tẹ̀lé súnfì ni wọ́n sọ nípìlẹ̀ súnfì ni wọ́n padà wọn padà lọ sí áṣùlù wọn pé kàṣọ́wù mùsùlùmí náà lọ ẹ̀ ni wọ́n kò ní láwọ̀ Islam ọláwàlá. ẹni tó ní àníyàn láti gba Islam ó wá kú sórí kèfèrí kí ni ìdájọ́ rẹ̀ kèfèrí náà ni kèfèrí náà ni ó láàríyàn ó ní àríyàn hmm, ó láàríyàn ṣùgbọ́n kò gba Islam so àwọn òsìmọ́ tí ń bẹ nínú àríyàn àmọ́ tí ń bẹ lẹ́kàn náàkùnmù bí zọ́ọ̀dù òdíyé so olóbìjẹ́ pé ẹlòmíì náà tó ẹgbẹ́ lójú wa

nígbà tó wá ń ṣe tó ń give testimony ní redeem church redeem ó ní àṣà 2009 tó lọ sí múra ó lóun ti di christian nígbà náà tó lọ múra 2009 tó lọ múra ó lóun ti di christian nígbà ó níbọ̀ tó wò lè sọ síta pé christian ló pé àwọn fáǹsì òun tó jẹ́ mùsùlùmí tó máa ń múra pípẹ́ẹ̀sì mùsùlùmí náà lè máa bá ara pípẹ́ẹ̀sì òun rẹ̀ oníyó onítò bá lọ sọ wípé òun ti di christian oníyó àfẹ́ẹ̀tì business òun olùwọ́n á fi ní mọ̀ sínú mọ̀ síkùn so bàbí ń wúrà ẹ yọ òun lẹ̀ tó máa wo ìsìn wọn lówó òun sì lọ sí wúrà ẹwọ̀n gan sẹ́wọ̀n wípé níbi tó ti ń tàwá fún yẹn lọ́jọ́ náà lọ tó bá kú ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ lè tó wọ́n sí la kò clear ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ lè tó wọ́n sí la